فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار àti gbogbo ẹ̀yin olùgbọ́ alálẹ́sọ ní lórí ètò wa fiqhul mu'amalat tí ń ṣe àgbọ́yé nípa àjọṣepọ̀ tí ó máa bẹ láàrin ọmọ ènìyàn sí ọmọ ènìyàn àti gbogbo ra wa pẹ̀lú gbólóhùn assalamu عليكم ورحمة الله وبركاته ní ìjẹ́jọ́ àwọn báàbù ẹlẹ́ẹ̀kẹsàn-án tí ń sọ̀rọ̀ nípa alhaji aṣàlàyé ẹ̀ ní fọ́síwẹ́wẹ́ inú báàbù alhaji yìí tí ń túmọ̀ pé kéèyàn ó gbẹ́sẹ̀ lé dúkìá ẹnìkan àbí kéèyàn ó mọ́ fún yàn níyọ̀ǹda láti lo dúkìá rẹ̀ bó ṣe wù kíjọba ó gbẹ́sẹ̀lé pé o gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ o gbọ́dọ̀ mú bí owó yìí o gbọ́dọ̀ o gbọ́dọ̀ débi ilẹ̀ yìí o gbọ́dọ̀ débi ilé yìí o gbọ́dọ̀ débi ọkọ̀ yìí nínú sẹ̀ríà Islam tó fi Islam bá wà ìgbàláyé wà sẹ̀ríà máa ṣe bẹ́ẹ̀ fún ẹni tí wọ́n bá ní bùkátà sí pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọ́n lọ lówó lóòótọ́ ọ̀ya ẹ̀ fíríjì àkáǹtì ẹ̀ gbọ́dọ̀ fọ́ kàn wọ́n lọ ní mọ́tò lóòótọ́ kò gbọ́dọ̀ gún a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àti wá sàlàyé àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn bíi méjì nínú báàbù yìí níjẹ̀ ẹ̀jọ kí afàdéhùn pé pẹ̀lú ìyọ̀dà Allah subhanahu wa ta'ala mas'ala tó kù tó jẹ́ pé òun náà ni al-mas'ala tó fẹ́ àdìsá àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ báàbù alhaj òun náà ni tí a sọ yìí àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta yìí òun náà ni tí sọ̀rọ̀ nípa الأحكام المتعلقة بالنوع الثاني من الحج، وهو الحجر على الإنسان لمصلحة غيره tá a bá gbàgbé a ní hajiru kí wọ́n kọ́ díyàn kó má débi dúkìá ẹ̀sìn kó náà lónìí ọ̀nà méjì ni máa ń gbà wáyé ọ̀nà kan máa ń wà yóò jẹ́ limaslahati nafsihi fáfàdà rẹ̀ náà ni láàfin ní kò gbọ́dọ̀ ní kápá láti máa lò ní owó yẹn gẹ́gẹ́ bí ìdìbò yẹn nísìnyí ẹ̀rọ kékeré tí ò sí gbọ́n gẹ́gẹ́ bí wèrè nísìnyí àwa àjẹ́ kó ní access sí dúkìá rẹ̀ eléyìí wọn àǹfààní ara rẹ̀ náà ni pé kó wọ́n bá lálà sí owó yẹn owó tí ó padà wúlò fún un bóyá tọlọmọba ló gbádùn bóyá tọmọ kékeré bá padà dàgbà bóyá tí o, gbọ́n náà ní ti tó náà bá padà gbọ́n owó tí ó padà wúlò fún un ó ti wá lálà sí ẹ rí i pé àìjó débi owó ń ara náà ni Alhaji àmọ́ nítorí àǹfààní ẹlòmíì ni wọ́n yóò jẹ́ ẹ̀ lówó ni òun ló fàtà àbíjọ́ débi dúkìá rẹ̀ eléyìí àwọn ìdájọ́ ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú ẹ̀ òun la fẹ́ ṣàlàyé bíi báàbù yìí bíi mọ́sálà yìí èyí tó ní ṣe pẹ̀lú àwọn èyí tó ní ṣe pẹ̀lú àǹfààní ẹlòmíì kí àjọ débi dúkìá rẹ̀ àpò ìjà káńtì ẹ̀ èyí tó ń torí fáǹfààní rẹ̀ àmọ́ torí fáǹfààní ẹlòmíì ni. alákọ̀ọ́kọ́ <clears throat> òun náà ni pé la yajuzu la yuhjaru ala al-madin bidaynin lam yahilla ajaluhu inú ìdájọ́ tó wà ń bẹ̀ ni pé a gbọ́dọ̀ pàṣẹ kó má débi dúkìá rẹ̀ sásìkò tó yẹ kó san gbèsè bá ti pé wọ́n jọ dá December fúnra wọn lápèjúwe àbí wọ́n jọ dá ìgbẹ̀yìn February fúnra wọn lápèjúwe tígbẹ̀yìn February ò bá ti pé ìjọba ò lẹ́tọ̀ọ́ láti gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ pé kò gbọ́dọ̀ débẹ̀ mọ́ ó dìgbà tásìkò yẹn bá pé tí òwá sí kíni tí òwá rò gbà tó inú àwọn ìdájọ́ tó wà ń bẹ̀ nù lè anahu láyé zamuhu àdá kọ́bìlà ṣòlórí nítorí pé kò tí ì di túláàsì lórí ẹ̀ gbèsè wọn ò tí ì di túláàsì lórí ẹ̀ kó san nígbà tásìkò lè tí ì pé àsìkò tá a jọ dá lákin law àrọ́dà sáfàrà tawilan yàhílù dẹ́yìnù kọ́bìlà kùdúmì hìmìlì afáwọn ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó jẹ gbèsè yìí ó fẹ́ ó fẹ́ ṣe ìrìn àjò kan tó jẹ́ pé ìrìn àjò tí ó jìn gan ni yóò pẹ́ kó tó dé tó jẹ́ pé síwájú kó tó dé yìí àsìkò gbèsè tó àsìkò tó dáhùn ó ti pé èèyàn dá ẹgbẹ̀yìn january eh, december ní sẹ́yìn january nìtù ọwọ́ ló travel àìsàn travel ní travel yóò ó di april kí tó dé sẹ́yìn pé àsìkò tó yẹ kó san gbèsè ó ti pé síwájú kó tó dé yóò bá lọ́hùn ni àbáà ní tọrọ bá rí báwọn balil gari mi eh, mani ihu mi na safaru ẹni tí wọ́n jẹ ní gbèsè ó ṣe kí ni ó lẹ́tọ̀ọ́ láti kọ́ ni pé òní travel òní lọ bí tó ló lọ yìí ó yóò gbé lọ́dọ̀ ìjọba ẹni yìí jẹ mí ló fẹ́bárì ló dá fún mi ìwọ̀n ń travel travel tí ó ti travel yìí ó di eh, april kó tó dé yóò gbé e lọ hátà ìwà síkọ̀hù bìrọ̀ hàní àwòkàfin ní màlè ọ̀nà kan tó fi lè gbà tí ó fi travel ni pé àyàfi kó gbé nǹkan kan tí ó fi dúró kalẹ̀ yàtí máa dé fún ọlọ́wọ́ rẹ̀ ó dá ìwé ilẹ̀ mi ní ó dá ìwé ilé mi ní yóò fi dúó síwájú kó tó lè sáàbù áwùkà fíìlì màlì àti kẹ́nìkan ó dúó fún kẹ́nìkan ó dúó fún pẹ́tọ̀ tó bá ti dàsí kó ń tí ò bá ti fowó rẹ̀ ránṣẹ́ wá bí mi èmi nìkan ọ̀nà méjì kan lè fi gbà fún kó sáàbù nínú ìdájọ́ ṣẹ̀ríà ìsìlámù ẹ̀rí pé eléyìí nìsín làákàyè bẹ́ẹ̀ ẹni tó jẹ́ ẹ̀ lówó tó wá ló ń fẹ́ táwù ó táwù àsìkò tó jẹ́ ń tọ́hún lówó tó lóòsàn ti pé kí mo ní kó ti wá rí ọ so eléyìí òun náà ni òfin àkọ́kọ́ inú ìdájọ́ tó wà lára rẹ̀ ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì إذا كان مال المحجور عليه أكثر من الدين الذي عليه فهذا لا يحجر عليه في ماله tó bá jẹ́ pé àwa rí i pé owó rẹ̀ pọ̀ gan ju owó tó jẹ lọ ó jẹ gbèsè one million lápèjúwe a sì wá rí i kó lówó tó tó bí five million bí two million bí one point five million ó sá ju one million lọ ó ní irú ẹni báwọn láàyò ìjárò àlẹ́ yìí fi máa lè yí àní sọ pé kó má débi dúkìá rẹ̀ àní gbẹ́sẹ̀ lé dúkìá tẹ́lẹ̀ yìí wàláàfin yóò máa rògbìlì wàfà ìjọba ó pa aláṣẹ ni pé ó yá lọ san owó rẹ̀ fún nísìnyí ń dalẹ̀ mọ̀tọ́ ọ̀làbà nígbà tẹ́ni bá ti béèrè owó rẹ̀ àmọ̀kó olówó tó lè fi san ìjọba wàá pa aláṣẹ tó yá lọ́sàn owó rẹ̀ fún na a, ni mùsànà á tó bá wá pọ̀ tí ò bá san owó rẹ̀ Islam ṣùgbọ́n ìṣà wà ẹ̀zẹ̀rọ̀ hátà yòówá fìyà jẹ yìí irú ẹni báwọn wọ́n ti máa lé ni wọ́n wàá mú wọ́n ti máa lé wà ẹ̀zẹ̀rọ̀ wọ́n sì ṣe punishment mú fún punishment wọ́n fi náà pè ní àtàzí ìrìn ṣẹ̀ríà Islam òun náà ní punishment kan tó jẹ́ pé kùránì kọ́ ló gbé kalẹ̀ anabi sallallahu alayhi wa sallam kọ́ ló gbé kalẹ̀ pé iye ìyàbá ìyẹn náà ń tọ̀hún punishment ń máa ń bẹ lọ́wọ́ adájọ́ ní tó bá wòye sí pé ah, ǹjẹ́ ó kápá ẹnì yìí nì ó lè jẹ́ pẹ̀lú nígbà míì àmọ́ pọ́ńṣẹ̀ ti ṣẹ̀dá àgbékalẹ̀ fún lálọ́gọ́rùn-ún wọ́n yẹ pé tó bá ti jábílé kọ́ ni tó ti fẹ́yàwó àbó ti ní ọkọ eléyìí ní sìnkó ojú olóko pa ni ti ṣẹ̀dá àwìn nù. àwa rẹ̀ nìkan ní ìsìn ohun tí ẹ̀ wá ti ṣe sìnà àwa rí wọn lọ́mọbìnrin olóbìnrin ta tẹ́wàá náà lẹ́gbàá ẹ̀ṣẹ̀ ló ẹ̀ ṣe pọ́sẹ̀ ìṣìnà fún ni rárá ìwé lẹ́yìn tààzìm náà máa ń ṣe fún wọ́n lè ṣe lẹ́yìn náà ní ẹgbàá gan kọ́dà yìí wọ́n lè nú kán mú kán tì mọ́lé torí àpèjúwe lẹ́yìn bẹ nígbà ayé Umar bin Khattab radiyallahu anhu ọkùnrin kan tí wọ́n pè ní subeg ṣe pé òun máa ń wá àwọn àyà tó bá fẹ́ lọ́jú pọnù Quran òun ní máa wá káàkiri láti fi dábì sí nàlẹ́ nígbà tó ọ̀rọ̀ wa dọ́dọ̀ Umar mọ́rù yẹn lè pè wá ìgbà tí wọ́n mú dé mọ́rù wa ni kí wọ́n lu ẹkú ẹgbà bò ní erí wọ́n wá lu ara wa lọ sí malé oníkan sí malé ṣètánì bẹ̀yìn agbárí ẹ̀ òun náà ló padà wá bẹ̀bẹ̀ pé á ah, ti ń gbé lágbárí òun ti lọ báyìí kan sùn lẹ̀ so eléyìí ìjọba máa ń ṣerú ẹ̀ tí ẹ bá ṣe pé ìṣẹ̀lẹ̀ àti gbófin kankan pé kí ní ìgbà ìdédé iye ìdìyà báyìí ní kẹ́ẹ̀sì fún un tó tá bá lẹ́ni tó lówó nídìí tí ò fẹ́ san gbèsè rẹ̀ ṣẹ̀lẹ̀ ìsìláàmù ni ẹ pa láṣẹ tó bá tún wá kọ̀ tó bá lòun ní ṣe ẹ tún ṣe kí ni ẹ ṣe ẹ fún ní punishment pé ẹ tì í mọ́lé ni ẹ bá tì í mọ́lé tó bá ti wá ìsan pèsè ọ̀yá ẹ tún mi lẹ̀ mo ti san ìsanwó rẹ̀ fún tí ò bá tún wá san náà báyìí ni mùsànà á tòdó xìlà fi máa nìyí bí wàá fa ìdòyún nìyí ìjọba ó kọwọ́ bọ́ nínú owó rẹ̀ ń tú láti tó bá ti wá kọ̀ tó lóun ní san náà àkáǹtì ẹ̀rẹ́ ti ń wò yìí tówó sì ń bẹ́ẹ̀ ìjọba wa kọ́ wọnú owó rẹ̀ àbí dúkìá rẹ̀ nǹkan mi tó lè fi san ìjọba wa kọ́ wọnú rẹ̀ láti láti ṣe kíni láti fi san gbèsè fún ẹni yẹn. àmọ́ ìdàkánná máa lù ú àkọ́l mímọ alẹ́ yìí jẹ́ alhal tó bá jẹ́ pé owó rẹ̀ wá kéré sí gbèsè tó jẹ ó jẹ gbèsè one million nísìnyí ẹ́ eh? àwa wà káńtì ẹ̀ àríkó níbi ó níbi naira bíi nine hundred thousand naira ó sá kéré sí dídègbè tó jẹ yẹn fi máa nìyí eléyìí wọn kọ́ di wọn ò ma wọn ni ní jó access sí wọn block àkáǹtì wọn ò wọ́n blọ́ọ̀kì àkáǹtì irú ẹni báwọn. naam irú eléyìí irú ẹni tó jẹ́ pé owó rẹ̀ wá kéré sí gbèsè tó jẹ owó rẹ̀ kéré sí gbèsè tó jẹ irú eléyìí á àníjó débi owó yẹn mọ́ nínú ìdájọ́ sẹ̀ríà ìsìlámù. àníjó débẹ̀ indal mutalaba nígbà tẹ́ tó bẹ́ gba wèrè lọ́wọ́ ẹ bá ti dé lè àlá yadurru al-ghurama kí ọmọ bá kó nira bá àwọn tó jẹ ní gbèsè wàlá yumakkanu al-madin min at-tasarruf fi malihi bi tabarru'in aw ghayrihi ẹni tó wá jẹ gbèsè tó ṣe owó tó jẹ gbèsè ń gbèsè rẹ̀ ju owó tó ní lọ inú ṣẹ̀ríà Islam à nígbà aláyè kó ti tààrà nù owó wa ni ní ah, wọ́n fẹ́ yọ fífi tàwọn fẹ́ sàánú ọmọ òrukàn rárá o wọ́n kọ́ di mọ́sàánú ọmọ òrukàn kankan wọn ò ní jẹ́ ó ṣe sàárà nínú owó yẹn wọn ò ní jẹ́ kó fún yẹn nínú owó yẹn wọn ò ní jẹ́ ó ṣe kankan nínú owó yẹn àwọn ọ̀gá ìdí yìí àbí nǹkan àbọ̀nà míì láti fẹ́ náwó yẹn ò ní gbà fún un ìdàká na hadà amúrú yẹ̀dúrú bí asáábì tó yòlù tó bá jẹ́ pé tó bá ti lò ń bi owó yìí tó lòun fi sàárà àbúrò fi sọ̀rọ̀ àánú yóò kópa lára bá gbèsè yìí kò tó ìwé ilé ìrìn ìṣẹ̀dá ìsìlámù ti kíni wọ́n kọ́ di wọ́n ní ẹ gbọ́dọ̀ jẹ́ kó débi owó ẹ̀ tó ẹlẹ́ẹ̀kejì nínú ìdájọ́ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù ẹlẹ́ẹ̀kẹta ìdájọ́ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni pé man ba'a al-ma'jura alayhi aw aqradahu shay'an ba'da al-hajj òun náà ni pé ẹni tó bá ta nǹkan fún ẹni tá a ti gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ ó wá ta nǹkan fún ọ aw aqradahu àbóyá lówó àbóyá ní nǹkan fàlá yahiqu lahu al-mutalabatu illa ba'da fakil hajir anhu kò lẹ́tọ̀ fún ọ òun gbé wòlé sí owó rẹ mọ́ nínú ṣẹ̀dá islam kò lẹ́tọ̀ fún ọ láti máa lọ lè béèrè owó lọ ìgbà tó ti tànká àwọn ìwúkún àgbà tó yá owó yá lówó tí wọ́n ti gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ síwájú kó tó tà fún àbíkó tó yá lówó nítorí pé kò sí nǹkan tí san ẹni tí yóò bá yáwó lọ́wọ́ ẹ̀ àbẹ́ ẹni tí yóò yá ẹ̀ lówó àbẹ́ ẹni tí yóò tà nǹkan fún yàn ẹ̀yẹ́ gbọ́dọ̀ mọ̀ pé ah, ẹni yóò ìgbà wo ló san owó mi àti wo ló san ẹni yóò yá lówó gbà ó ló san ọgbọ̀dọ̀ lákọọ́lẹ̀ ẹni tó bá ti wá wà nínú problem báwọn tí ẹni náà wà lọ́lẹ̀ fọ́ọ̀lù sí pé wọ́n náà wà lọ́lẹ̀ ẹjọ́ ti blọ́ọ̀kì àkáǹtì ẹ̀ so irú eléyìí hùn kò sí ìgbàláyè fún yẹn láti ṣe láti lọ lè béèrè kíní yẹn lọ́wọ́ rẹ̀ títí wọ́n fi gbẹ́sẹ̀ kó níbi dúkìá rẹ̀ tó bá ti wá rí gbèsè san àbí tí wọ́n ti san nínú dúkìá rẹ̀ fún ẹni owó tó bá ṣẹ́kù bẹ́ẹ̀ ẹ̀hẹ́n ìgbà yẹn lẹ́nu yóò tó lẹ́tọ̀ láti ṣe kíní láti gba owó tí ó jẹ́ ìtọ́jẹ́lẹ̀ kẹrin tó jẹ́ pé òun náà nìgbẹ̀yìn nínú àwọn ìdájọ́ tó wà fún alhaj ká gbẹ́sẹ̀ lé dúkìá ẹni òun náà ni pé lilhakimi ayẹbi amalahu wọ̀yọ̀kọ́sí mẹ́sàmẹ́nahu bìkọ́dì ìdúyúni kùrọ̀mọ́ ìhìlhàlà ẹni tó jẹ́ adájọ́ ẹni tó jẹ́ adájọ́ ṣẹ̀ríà ó ní ẹ̀tọ́ ìgbàláyè wà fún láti ta dúkìá láti ta dúkìá ẹni tó jẹ gbèsè yìí kíjọba wa ta dúkìá rẹ̀ táwọn wa ta dúkìá rẹ̀ tán wọ́n wàá fi owó tán bá nílẹ̀ wọ́n wàá fi san gbèsè fún kálukú ẹ̀mí ló jẹ́ lówó ah, ó jẹ́ mi ten thousand ó jẹ́ mi twenty thousand ó jẹ́ mi hundred thousand àwa wò ní tàbí pé kí ló ní olówó ní àtọ́tò òfin tán a sì di pé ń gun mọ́tò ìjọba ó gba mọ́tò ń di rẹ̀ nínú sẹ̀ríà Islam wọ́n wàá ta mọ́tò yẹn tán ta mọ́tò wọ́n wàá ṣe kí ni wọ́n fáwọn tí ó jẹ́ gbèsè wọ́n kó kò lè bí ó wà lọ fi ra machine ni bí ó sì máa ṣe kíni bí ó sì máa fi jẹun díẹ̀ díẹ̀ yìí ó kò kéjì rẹ̀ fún pé tọ̀ kéjì rẹ̀ tó sẹ́kù nù tó pé eléyìí òun náà ni ìgbàláyè ti ń bẹ fún adájọ́ tó jẹ́ adájọ́ ṣẹ̀ríà lè anna hadha huwa al-maqsudu min al-hajr alayhi nítorí pé níta àgbàlérò tá fi gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ náà ni pé kábàárì gbèsè san ká lè rí gbèsè san bẹ́ẹ̀ tó jẹ́ gbèsè òun náà la fi gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ wọ́n á ní bálàkà ìmú kákan wà lá gbẹ́sẹ̀ lórí dúkìá rẹ̀ a ní kó mọ̀ dé bẹ́ẹ̀ kò rí lò ẹni tó jẹ lówó náà àwọn náà rówó wọn gbà lákà ìwé lọ́wọ́ bẹ́ẹ̀ so n tó wà ń bẹ̀ tá a fi gbẹ́sẹ̀ lé òun náà ní pé kíni ká lè bá a rí owó gbà fún ẹni tó jẹ lówó wàfi tààkìrì dáríkà mọ́tìlún wọ̀zúlùmùláhùn káwájú pẹ́ síwájú ká tó san gbèsè báwọn gbèsè síwájú ká tó ta dúkìá rẹ̀ ká tó fáwọn tán ni pé táà dẹ́kọ̀ náà dé bẹ́ẹ̀ tó eléyìí ohun àbí ìgbà téèyàn ṣe kíni èèyàn ń lọ gbèsè lára láti san nígbà téèyàn ní kápá ni wàzúù mọ̀ ń irú eléyìí àbòsí ni ó sì máa jẹ́ fáwọn tí wọ́n jẹ ní gbèsè wayatruku lahu al-hakimu ma yahtaju ilayhi kan-nafaqati was-sakan so ẹni tó jádájọ́ wọ́n fẹ́ ṣèdájọ́ yìí yóò wá filẹ̀ fún àwọn ìwọ̀nba tẹ́lẹ̀ yẹn bá ní bùkátà sí ìwọ̀nba owó tí wọ́n fi jẹun wọ́n sì fún fún wọ́n sákà àtìlé tí wọ́n gbé àní lè jáde nulé táwa ní asikiri àtàlé màlérí a lè wo kíló wà nulé ní dúkìá oní tẹlifíṣàn lé oní fíjì lé oní wọ́pẹ̀ wọ́pẹ̀ wọ́sí maṣín lé gbogbo yíyún ẹ̀kọ́ kó sáà màrí ní sùn tó wọ́n ta àwọn eléyìí láti kíni láti yọ dúkìá oní dúkìá tó eléyìí òun náà làwọn ìdájọ́ tó wà lábẹ́ hajjuru tó nínú òfin ìṣẹ̀lẹ̀ islam tabasi lọ lè wò á rí pé gbogbo àdájọ́ alábẹ̀rẹ̀ yìí gbogbo àwọn àdájọ́ wọn adilon kuluhu ìdájọ́ déédéé ni ìdájọ́ dọ́gbandọ́gba ni tíṣẹ̀rí ò bá gbélé òun kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ láwùjọ lónìí kí wọ́n jẹ́ èèyàn ló wọ́n sì lágbára láti san òsì ní san òsì ní san náà ni ẹlòmíì yóò dòdò pé ìsan kí ló ṣe fún mi ẹlòmíì yóò jẹ gbèsè ṣe pé gbèsè ṣe pé bí ẹlòmíì bá gbọ́ àyẹ̀wò kà yóò wá ní ẹ tí wọ́n á jẹ tí yóò gbọ́dọ̀ gbọ́ ni ó jẹ́ ju two million lọ́nà ni ẹ̀jẹ̀ bá rí ó sì lágbára kó san kọ́dà ibi tí wọ́n bá dé ẹlòmíì ó jẹ gbèsè bàǹtàbàǹtà báwọn yóò sì máa lọ́mọ́ká yóò sì máa rẹ̀ lọ́mọ́ká kò sì ní san gbèsè báwọn onígbèsè gbogbo eléyà burú nǹkan tó lágbára ni ó jẹ pé tó wáyé pé títí ìdájọ́ sẹ̀rí àwa ni lásìkò tẹ́ ẹjọ́ sáfún ayé bá ti tó ẹ́ tẹ́ bá ti lọ lè bá sẹ̀rí ògbà òkun kíláàsì ògùn tó wáyé káwọn náà máa ṣe táàbá ti máa ṣe yóò máa kópa lára bá wa nínú sẹ̀ríà Islam táàbá ti fẹ́ tajà ìlàtàdà yàtúbìdẹ́yìn ní ìlà ajalin faktubu kùránì ti tọ́ka wá sí àwọn alakọ tí àìgbọ́ yóò sì máa kópa lára bá wa tẹ́ ẹ bá ti fẹ́ ra ìyàtọ̀ ẹ fẹ́ tà láàrin ara yín tó jẹ́ kó ní í ṣe pẹ̀lú gbèsè kì í ṣe pé yóò kówó lẹ̀ yóò máa lọ kùránì ni ẹ kọ́ kalẹ̀ tẹ́ bá fẹ́ kọ́ kalẹ̀ ẹ wá olùjẹ́rìí tí ó jẹ́rìí pé lágbájá ó ra ọjà ten thousand lọ́wọ́ mi olówó san padà ní ìparí February tó bá wá san padà nípa February tó san yìí yóò wọ́n kọ́ sínú ìwé yẹn pé sọ lágbájá àti lágbájá àwọn ni olùjẹ́rìí bẹ́ẹ̀ tọ́mọ́ ti wá kọ́ kalẹ̀ báwọn nísìnyí eléyìí ìwọ ní kọ́bì tiẹ̀ lọ́wọ́ òun náà ní kọ́bì lọ́wọ́ àwọn olùjẹ́rìí náà ní kọ́bì tiwọn lọ́wọ́ tọ́wọ́ wá dásìkò pé tọ́ owó àṣẹ tó ta fẹ́ gbowó irú ẹni báwọn nọ́mbà one kò lè dì náà ìkóhùn jọ lówó nítorí kíni ọlá kọ́lẹ̀ ẹlẹ́rìí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àsìkò tó dáhùn kò lè sọ pásìkò ńkọ́ lòún dá ẹlẹ́ẹ̀kẹta ni pé tẹ bá wá gbé débi tí wọ́n ti ṣèdájọ́ eléyìí ẹ̀rí jẹ́mi ìfóni ṣá àkọọ́lẹ̀ tí gbogbo kọ́lẹ̀ ni bí gbogbo ìjọ fọwọ́ sí mi òun náà ló fà sí pé ṣẹlẹ ìsìláàmù sọ fún wa pé ẹ mọ̀jà á fojú kéré nǹkan ó kéré ni ó tóbi ni wọ́n lè mọ̀jà á fojú wò pé láàrin ara wa ṣèbọ̀ rẹ ni wá àtẹ̀gbọ́ntàbúrò kátó máa yára kátó máa kọ́ kalẹ̀ ẹ máa ń kọ́ kalẹ̀ ìyẹn máa ń kọ́ kalẹ̀ nítorí nǹkan méjì ni nítorí nǹkan nítorí aburú títí kó àti nítorí kápá òun náà ní kú bá láwùjọ wa ilé ìsìn àbàjẹ́ kámọ̀ fi bàjẹ́ kwárùn kámọ̀ fi tìjú kwárùn àbí wọ́n ṣe máa ń wí níta nígbà tí ò tẹ́ wa lọ́rùn táàmù jápá mọ́nú ní kọ̀rọ̀ àti nílé sọ́ńtà ọ̀rẹ́ rẹ̀ jẹ́ olówó nígbà tó wá kó wá kú kò sí tó burú bẹ́ẹ̀ ẹ̀ nígbà tó bá sìn kán tó sìn kú nígbà tó bá sìn kú rẹ̀ sá nígbà tó bá ń béèrè gan yá lágbájá ta ló jẹ lówó ah, ọ̀rẹ́ mi nǹkan báyìí báyìí bẹ́ẹ̀ láàrin wa o

kẹwọn nígbà kan bá ànọ́ọ̀sì ẹ̀ kó jẹ́ pé ànọ́ọ̀sìmẹ̀ntì àwọn tá a bá mọ̀ lélẹ́yìn kó jẹ́ pé òun náà ti níbi tó kọ́ sí nígbà tó kọ́ mi ó kọ́ kalẹ̀ báyìí pé òun jẹ́ lágbájá báyìí lówó òun jẹ́ lágbájá báyìí lówó òun jẹ́ lágbájá báyìí lówó eléyìí ti wà lákọ̀ọ́lẹ̀ nù so ṣẹ̀dá islam ó fẹ́ kíni ó fẹ́ ó fẹ́ déédéé láàrin ara wa ó fẹ́ dọ́gbadọ́gba ó fẹ́ kó jẹ́ pé ẹ̀tọ́ tó bá wà láàrin ara wa ká gbà ń bí látàyé kó mọ̀ di pé a máa lọ lè gbà ń bí tí ó di nira tó bá dijọ́ gbéjà kìí àmọ́ ní ṣẹ̀dá àfẹ́ fún wa tó eléyìí òun nìgbẹ̀yìn nípa báàbù ẹlẹ́ẹ̀kẹsàn báàbù ẹlẹ́kẹ̀ẹ́wá tóun fẹ́ sọ fún wa nípa àṣẹríkà alibáàbù àṣírú ìṣẹríkà báàbù tó fẹ́ sọ fún wa nípa partnership kájọ ṣe kájọ ní nǹkan kan papọ̀ òun náà tún ní ìdájọ́ ní ìṣẹ̀lẹ̀ Islam ìmì àtọ̀rẹ́ mi àjọ ń ṣòwò ìmì àti fámìlì mi àjọ ń ṣòwò ìmì àtẹnìkan tó gbogbo ẹni tó bá ti láàmú náà kò sí ẹ bá ti jẹ́ kó wò ní kò sẹ́sẹ́ ìrìlẹ̀ bá ṣòwò ẹ wá jọ ń ṣòwò papọ̀ òun náà ní nǹkan tó ń pè ní àṣẹríkà eléyìí wá lá òun náà wá láwọn ìdájọ́ nínú ṣẹ̀ríà Islam tó jẹ́ pé ìdájọ́ yìí túláàsì ní kí mùmí yóò mọ̀ àwọn sàbẹ̀ àwọn àwọn sálàf Imam Malik wọ́n ní rahimahullah Imam Malik wọ́n ní amọ̀rin lọ́jà yóò máa bè lọ́wọ́ àwọn èèyàn lọ́jà pé lọ́wọ́ ẹnìkan tó tó wá kí ni ìdájọ́ nǹkan báyìí báyìí níbi òwò tí ò bá ti mọ̀ yóò nìkan lè kó lọ́jà bọ́ọ̀lù ó ṣe ní jẹ rìbá ó mọ òfin ṣẹ̀ríà nípa kátàkárà ọwọ́ àlọ́ lè jòkó lọ́jà ó jẹ́ òdìgbà ó jowó èlé ẹja wò lónìí mélòó mélòó ní àwọn tí ń bẹ lọ́jà lónìí nínú àwọn ìyá lọ́jà nínú àwọn bàbá ta ló mọ òfin rìbá nínú wa ta ló mọ òfin òwò títẹ ọkàlùkù kan rí àwọn rẹ wọn ọjà títà ọjà rírà bí ìgbà tó jẹ pé nǹkan àbùkù ni ta adúgbò tó kéwọn dẹ̀bídùn ni wọ́n fi ń ta ẹ́ àbá ń tẹ́ran àbá ń ta kò sí nǹkan tí tó bá ti jẹ́ nǹkan halal kò sí nǹkan yóò lè ta wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba Allah subhanahu wa ta'ala ó ṣe òwò ṣíṣe ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa ó wá ṣe ká gba owó èlé ó ṣe léèwọ̀ fún wa gbogbo tí wọ́n ti ń jẹ́ òwò tó jẹ́ halal gbogbo ẹ̀ tí ó sì ní sí àbùkù kankan bẹ́ẹ̀ kò ní sí ẹnu àtẹ́mbẹ́ bóyá ni pé sẹ̀ríà islam gan irú àwọn tó bá tún ṣe báwọn gan sẹ̀ríà islam ó tún bu ìkún wa inú àwọn tí wọ́n ń jẹ nínú sí ọwọ́ wọn nù ẹni tí ó bá wá jẹ nínú sí ọwọ́ rẹ̀ náà ó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀ kó má jẹ́ pé èyàn lè haram ara rẹ̀ èyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ yìí àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn المسألة الأولى على يرى لقق تعريف الشركة وحكمها وأدلة مشروعيتها هنا نكين كتان في الشركة جدا إنه شريعة الإسلام إنه يدي الأربعة إنه شريعة إسلام وحكمها كني داجوه وأدلة مشروعيتها كسيني أري تاك نقوي إن بنينه شريعة الإسلام تعريف الشركة definition àṣẹ́ríkà àlàyé ìfọ́síwẹ́wẹ́ ní sápẹ̀ ní àṣẹ́ríkà àṣẹ́ríkà tú lúgà nínú èdè lárúbáwá lárúbáwá ní àṣẹ́ríkà ìtumọ̀ ẹ̀ náà ni pé al-ikhtilaf al-ikhtilaf kéèyàn mix nǹkan papọ̀ mọ́ra wọn kéèyàn kan ó ṣe kíni kó wọnú ara wọn ikhtilaf kéèyàn kan ó dápọ̀ mọ́ra wọn òun náà náà pè ní ṣẹ́ríkà ay khalqu ahadil malayn ìtumọ̀ ẹ̀ náà ni pé ká da dúkìá méjì ká wá da papọ̀ mọ́ra wọn bi haythu la yatamayyazani an ba'dihima lọ́nà tó jẹ́ pé àlè rí dáyẹn rí àwọn méjì àjọ papọ̀ ni kò sí àlè tó ń pè yàn láàrin méjì àjọ da pọ̀ ètí lárúbáwá máa ń pè bẹ́ẹ̀ ní sọ́mádà fún ṣẹ́ríkà àmọ́ kí wá ní inú ṣẹ̀ríà islam tába sọ pé inú tába sọ pé ṣẹ́ríkà nínú ṣẹ̀ríà islam kí la gbàlérò pẹ̀lú ẹ̀ níta gbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni al-ijtima'u fi istihqaqin aw òun náà ni kájọ ní ìwò kájọ lẹ́tọ̀ọ́ sí nǹkan bẹ́ àwa méjì ni àwa mẹ́ta ni àwa mẹ́rin ni káwá jọ kó papọ̀ kájọ ní ìsìnkọ́ kájọ ní right lórí nǹkan kan haúsá pọ̀ rò àbí kájọ ní kápá pé ká lè lọ ká lè ṣe wá ṣe wà lórí nǹkan kan ó lè jẹ owó ó lè jẹ ó lè jẹ property kan àmọ́ sáàmù pàjọ sí kíni àjọ ní ni àjọ pin ni so eléyìí òun náà ni wọ́n pè ní àṣẹríkà nínú ṣẹ̀ríà Islam wàlìtìmáwù fi lè kájọ kó papọ̀ kájọ lẹ́tọ̀ọ́ sí nǹkan kan ẹ̀ òun náà ni kàṣẹ́rì kàṣẹ́rì air gẹ́gẹ́ bí kájọ lógún ẹni tí bàbá kan jọ bí wọn pọ̀ ìyá kan jọ bí wọn pọ̀ ẹni tó wá pa wọn pọ̀ yìí wá kú wọn bímọ mẹ́ta mẹ́rin márùn-ún irú àwọn báwọn nìsín wọn jọ sí kíni wọn jọ ní ẹ̀tọ́ níbi kíni níbi ogún yẹn nu tó àlèsìmọ́ ẹ̀rú fèrèsè kọ́ wọn kálukú jọ lẹ́tọ̀ọ́ sí ni ẹ̀tọ́ tí wọ́n ní sí oníṣẹ́ a ẹ̀tọ́ tíṣẹ̀ yà gbé fún kálukú ni ọkùnrin yóò gba méjì obìnrin yóò gba ẹ̀yọ̀kan tíṣẹ̀ yà sílámù ti pinnu lèdìdákàrí mẹ́sìlú hadil onsayayi ọkùnrin yóò máa gba déédéé nǹkan tóbìnrin méjì ó gbà lọkùnrin kan ó gbà ìdájọ́ ṣẹ̀ríà nùfà ìdájọ́ dọ́gbandọ́gba tó jẹ́ pé àwọn ọ̀tẹ́ẹ̀sì wọn wá ń gbàbẹ̀ wọlé ní sọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn mùsùlùmí tí wọn ò mẹ̀sìn wọn dáadáa àwọn ọ̀tẹ́ tí wọ́n ń gbàbẹ̀ wọlé sí wọn láà pé ah tẹ̀lé ìsìlámù sòjóró fáwọn obìnrin ó sòjóró gómìnrin ó sì wá ní gómìnrin ó mú one fọkùnrin ó mú two tẹ̀bí yàpá wa kanáà lọ́jọ́ bí wọn tẹ̀bí yà kanáà lọ́jọ́ bí wọn jàǹbá lélẹ́ yìí o àwọn obìnrin mi náà wá wò pé ah òótọ́ ni o ìsìlámù ti jàǹbá fún wa bẹ́ẹ̀ ni tí ìsìlámù bá ní fọkùnrin ó mú déédéé gómìnrin ó mú déédéé yìí nǹkan ni jàǹbá tá a bá tẹ́lẹ̀ àká ìkàlẹ̀ nítorí pé tá a bá tẹ́sí obìnrin tóbìnrin ti ń bọ̀ síwájú kí islam tó dé ọ̀nà ibi tó bìnrin ń bọ̀ tí ń bọ̀ burú jáì nígbà jàìlíyà nígbà tó jẹ́ pé pé fẹ́ gbóbìnrin léèyàn bá wọ́n bá fún yẹn ní òdùnú pé yẹn bí obìnrin wọ́n bí ìgbà wọ́n túbọ̀ fún yẹn ni wọ́n bá léèyàn bí obìnrin kí àyàwó ah, rẹ̀ bí obìnrin inú yóò sì máa bàjẹ́ yẹ̀tọ̀ wá ọmọ ìlànà kan lè sún ìmọ̀tò ṣe ọ̀bì ni kọ́dà yóò máa sá pamọ́ ni yóò máa pẹ́ kọ́rọ́ ni ẹ̀ ní ní kó máa rìn lọ́sàn-án kọ̀rọ̀kọ̀rọ̀ ni yóò máa gbà nítorí kí ni àwọn àmọ́ tọ́ka sí pé ẹ̀ níyàwó rẹ̀ bí obìnrin nù

kò lè ṣe wàhálà tó bá wa roko ni àbí tí wàhálà bá tiẹ̀ dé tó lè dìfẹ́ǹdì fámìlì ni ó lè jà ni ó lè gbé dà ni kí ni wọ́n wá ṣe ó bá tó ṣe sàá níbi yóò tún lé ọlé ọkọ àwọn bá kú ṣe kí ni wọ́n bá kú sọ̀hún náà di pé ó ní jẹ́ nǹkan kan áyàjẹ́ ọmọogun ni Islam wa dé Islam wa pa ogun ẹ̀rẹ́ ó ní ẹ má pa obìnrin má islam wá gbé ọlá obìnrin débi pé ní ìbá bímọ obìnrin méjì tó wá tọ́ wọn tó wá di pé wọ́n dàgbà wọ́n ti lọ́lé ọkọ kí wọ́n ṣe lánàá kí wọ́n ṣe gbèrègbè káàkiri ànábì sallallahu alaihi wasallam ni wọ́n jẹ́ àwà wọ́n jẹ́ gàgá fún yàn tí òun jẹ́ kí ẹ̀wọ̀n tó bá jẹ́ ògbé dàbí kìyàmù ibi tí pàtàkì obìnrin dé ànábì sallallahu alaihi wasallam tó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ wa ní sọ obìnrin tẹ́ ní kò ní jogún ẹ̀jọ́ mọ́gún ẹ̀mọ́ fún lógún ẹ̀ tẹ̀lé àìsàn wa ní ẹ̀fún onídàájí tẹ́ fọkùnrin ẹ dákun sẹ́ni pé àyọ̀kọ̀ lánàá wọ́n ti wé fún kankan tẹ́lẹ̀ tí wé ti ẹjọ́ gbóòórùn rẹ̀ wọ́n wá fún ọ ní ààbò ó wá aláyè wọlé tán ẹ́ àwọn kan tó wá ń tì ọ́ ṣé pé á ah, odidi ni o tún máa gbà subhanallah ẹ rí i pé kí wọ́n bá aráyè ìṣẹ̀lẹ̀ yìí tán wọ́n ó tún padà tún gbé dìde pé ó ti yẹ kó mọ̀ gbàjọ ọkùnrin gan lọ wọ́n lè gbé wá wọ́n lọ sọ mí lọ́kùnrin máa ń ṣe ọkùnrin sáà ní lo góòdù sẹ́gun obìnrin ó ní ìdíkóra góòdù obìnrin ó ní ìdíkóra sọ yóò ní ìdíkóra gbá yóò ní ìdíkóra ẹjọ́ máa gbàjọ́ ọkùnrin lọ àwọn náà bá tún dìde pé á ah, ọyọ ká tún máa gbàjọ́ ọkùnrin lọ o nígbà tí kẹ̀dá ìsìlámù wá dé kẹ̀dá ìsìlámù wá tó gba àwọn àǹfààní ìfóbìnrin ẹ wá já wò tòun ti bóbìnrin ó ti wá gba ìdajì nínú ogún yìí kẹ̀dá ìsìlámù wá gbé wá pé bùkátà òfin yóò sí lọ́wọ́ ara rẹ̀ kí tó fi jáde láyé àgbà tó bá ti wà kékeré sani ọmọ gbọ́ bùkátà rẹ̀ ọmọ yẹn bàbá rẹ̀ ni yóò jẹ yóò mu yóò gbogbo tẹ́ bá ṣe ẹ mọ̀ gbọ́ bùkátà rẹ̀ ni kọ́dà kó bàlágà bọ́kùnrin bá ti bàlágà nísìn ẹ ẹ tì í ta ẹ̀sìn báyọ̀ nísìn kó mọ̀ lẹ́yìn kó náà wá sẹ́sẹ́ bí ó bá máa lọ sẹ́gi ní bí ó bá máa lọ wá kẹ̀kẹ́ gbogbo tí ó bá máa ṣe ó sà máa ṣe ni kó náà máa wá jẹ mú mu tó bí bá tún ṣe fún yàn nǹkan ṣe kí nǹkan ṣe mí bá pé tọ́ nǹkan wọn náà ti lápá o lè ṣiṣẹ́ àmóbìnrin tiẹ̀ wọn ò mọ tọ́jú ogbó tí wọn náà yóò ra máa kílì tí ó fi fọ́ ara fún un nítorí pé tẹ́ ẹ̀ bá rà fún pẹ̀lẹ́fẹ́ kó ti rí kọlọ́bọ́kùnrin kan ta fún wa máa tán òun náà ló fà á sí àdúgbò láwùjọ wa lónìí ẹ òbí ò mójútó ọmọ rẹ obìnrin gbogbo nǹkan lọ́mọ ó sì nílé kò sí níbẹ̀lẹ̀ bí tó ti rí kọ́dà ìyá mi alátẹnujẹ fún ọmọ tó wá jáde lọ tó wá da iṣẹ́ búrẹ́dì báwọn kan náà gbé lọ yọ àní ah, òjẹ́ mi náà jẹ́ bí búrẹ́dì yẹn tó gbé wọn kò tẹ́ ẹ̀ níbẹ̀lẹ̀ pé mo ló ti rí subhanallah ó béèrè ibi tó ti rí tó bá wá gbóyún wálé ó sì máa béèrè ibi tó ti róyún ah, ìwọ́n tó béèrè ibi tó ti rí búrẹ́dì ibi tó ti yẹ o ti mọ̀ pé tó ti bẹ́ẹ̀ nínú ẹ̀ ló ti róyún gbogbo orí eléyìí ní ìsìn wàláhì ìbẹ̀ láwùjọ wa ṣe pé àwọn òbí gbogbo nǹkan lọmọ rà yóò rà kò sí tí ò ní bẹ̀rẹ̀ rà á ah, ẹ̀ aṣọ tí mo rà yìí á ah, ten thousand lọ́pàá márùn á ah, aṣọ yìí mọ̀ pé ọkọ̀já náà nù ó mọ̀ pé òkú òkun ó mọ̀ pé bàbá rẹ̀ kó fún un yẹ kó o lè béèrè pé ta ló fún un nígbà tí wò ó ti ṣe sọ́ọ̀ yẹn lórí rẹ̀ o yẹ kó wádìí so eléyìí ṣẹ̀ríà Islam ó fẹ́ kó fi ṣe kí kó fi òmójútó ọmọbìnrin tó bá wá di pọ́mọ obìnrin ó wá ń lọlé ọkọ ẹ wo bí ó ṣe transfer obìnrin bàbá rẹ̀ yóò wá dúró báyìí yóò wá dúró ọkọ rẹ̀ yóò dúró báyìí yóò wá transfer rẹ̀ fún pétọ́ gbà gbogbo èlé ọlọ́wọ́ àmọ́ ni tó bá wá dé tó bá wá dọ́dọ̀ ọkọ rẹ̀ tó dọ́dọ̀ ọkọ rẹ̀ kí ni Kùránì wí askinu hunna min aisu sakantum min wujudikum ìjẹ́ ìgbé náà ni ẹ máa fi wá gbé wàhálà al-mawludi lahu rizquhunna wa ẹni tó bí ẹni tó jí ọkọ rẹ̀ òun náà ni yóò máa wá jíjẹ yóò máa wá mímu yóò máa wá aṣọ tí yóò máa wọ̀ olóògbọ́dọ̀ máa wá fún bíl màrú níbàámu pẹ̀lú bí wọ́n bá ṣe ṣe láwùjọ wọn tẹ̀lé ò gbé kalẹ̀ pé aṣọ tó gbọ́dọ̀ máa ra kóso ni wọ́n máa sọ fún tẹ̀lé ò gbé kalẹ̀ pé iye báyìí ni wọ́n máa fún lówó jẹ wọ́n náà sáwò dédé ẹmọ dédé tí ó yọ dédé aṣọ tí ó wọ̀ níwọ̀n bá tẹ̀lé ọkùnrin mi náà bẹ ní tí o tiẹ̀ mọ́ bọ́kú bí àwọn ẹ̀dẹ́ ń dáná nǹkan wọlé ìdí jẹun tiẹ̀ ni yóò kàn wọlé yóò sì jẹun ẹ́ àìlójútì yóò kàn dé ẹ̀ ti dáná tán náà ni ọ̀dà àti dáná ọ̀kẹ́ àwọn jẹ́ wà lẹ́yìn náà ni wọ́n tó wá gbé dé tó wá ní àá lè gbé fún yàrá ẹ̀rẹ̀ kan ló fi sí fún mi ni lówó tí ò fi kalẹ̀ ó bọ́ ọbẹ̀ kalẹ̀ wá yóò tún wá máa jàjà kó akitì àgàgìtì pé á òun ò ẹ̀rọ ọkùnrin mi tó bá ti tẹ́ lọ látàárọ̀ bá ti yóò ti tẹ́ ìyàwó ń bẹ́lẹ̀ ọmọ ń bẹ́lẹ̀ wọ́n retí kí làwọn jẹ yóò wá ya búkà kan tiẹ̀ yóò wá ya búkà yóò wá jẹ bám yóò yó yóò sẹ̀ máa lọlé tó bá wá délé ábò ní à kò sí nǹkan kan àrí nǹkan kan sí lónìí kọ́lá kìíní ìtàn àlàkà ní ká mánéjì abáyé ti fi náà kalẹ̀ yóò wá ní à ẹ ẹjẹ ẹjẹ ni ó mánéjì báwọn náà ẹ̀yẹ jẹ àwọn náà tó máa wò pé bàbá yìí máa láàánú àbá <laughs> wọn ò mọ̀ pọ̀ dájú abiyamọ ni wọn ò mọ̀ pé ó sì lọ lè ṣe kíni ó sì lọ lè rẹ̀ lọ́rùn nílé oúnjẹ tẹ́ ẹ bá wo ti ọkùnrin míì ná nílé oúnjẹ kí ó jòkó báyìí nílé oúnjẹ ẹ yóò wá gba yẹn yóò mọlé ra wọn yóò ẹran sọ́tọ̀ gbogbo ẹ̀ yóò tún fi kóòkì lé tẹ́ ẹ bá kó owó yẹn jọ ogbó tó náà tó bá ra ẹran sí so àmọ́ látara látara pé kéèyàn wà kéèyàn máa mọ òfin ọlọ́run lórí yàn <clears throat> kéèyàn máa mọ sọ́lọ́run òbí yàn tó bá dijọ́ gbéde àlùkìyàmá tó gbogbo eléyìí ọlọ́run òbí ọkùnrin tó bá dijọ́ gbéde àlùkìyàmá tóbìnrin bá bẹ̀rẹ̀ sí saburú àbí tí ń ṣèlànà àbí tí wọ́n á rí jẹ sí rímu lọ́nà àìdá bọ́lọ́run ó ṣe bí yóò wá bí wọ́n tó ṣe sábàbí rẹ̀ náà kèé ṣe wọ́n nìkan ní òbí gómìnà máa rò pé gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ rí ọkọ mi ló wà òun ni òkú fún wa ló ń jẹ òun jìyà tó eléyìí dá sí lọ òun náà ní pé ṣẹ̀ríà Islam ọmọ obìnrin látìgbà tán bá ti bí báyìí ọkùnrin hand over rẹ̀ fọ́kọ ni yóò ṣe wá wà fáájú sínú pẹ̀lú ọkọ rẹ̀ tó bá tún wá di kó wà fáájú sí tó bímọ tọmọ ń dàgbà responsibility ẹ̀ tó bọ́ sọ́run ta ni ó bọ́ sọ́run ọmọ yóò ṣe wá wà nù ẹ wá wò ní ìdajì tóbìnrin wá gbà wọ́n wá fún ọkùnrin one million wọ́n fún obìnrin ní kíni wọ́n fún ní five hundred thousand so irú owó yìí nìsín ọkùnrin ó gbéyàwó ìgbóná ti yọ sàdáàkì nínú one million tó bá yọ sàdáàkì nínú one million tó yọ ń bẹ́ẹ̀ yóò gba ilé tí wọ́n máa gbé nínú one million náà ni yóò ra yóò ra oúnjẹ sílé nínú one million náà ni yóò ra aṣọ tí wọ́n gbọ́n mọ̀ wọ̀ sọ́nù fọ nínú one million náà ni yóò ra àwọn aṣọ ọmọ rẹ owó iléèwé inú one million náà ni tẹ bá wá wò yányán ẹ wàá di pé wọn one million ó sì parí síbẹ̀ five hundred thousand tẹ̀sí ìbẹ́lá kan ti di mí. tó bá wù ọ́ ló sọ fọ́kọ̀ rẹ pé á ah, ẹ̀dá mo fún yín lélẹ́yìí òfèlè yìí ràn yín lọ́wọ́ kò sí nínú ṣẹ̀dá islam ọkùnrin àti ọkọ àtìyàwó àìlójútì ni kí àjọ máa pín tẹ́ni wọ́n mú eléyìí wọ́n máa tó eléyìí wọ́n máa tó eléyìí àìlójútì ni tí àwọn bá lówó tó bá ní kápá láti ràn ọkọ lọ́wọ́ mo fi mo fi eléyìí mo fi ràn yín lọ́wọ́ ètò ìbára kò sí kò sá burú bẹ́ẹ̀ àmọ́ káti wá pín káti wá máa déṣe ẹ̀kú pé iye báyìí ni ó mọ̀ mú wá àkójọ bí wọn náà ni ẹjọ́ bí wọn náà àmọ́ kí wá lófin jẹ́ kọ̀wá àmùgbé àrìjáàlù kọ̀wàmúnà alàmìsà níta fi ń jó lórí lérí wọn náà nù níta fi ń jó kòmúlérò nù tó bá ti di pé àbá ti ṣe wọ́wọ́ àmọ́ àlè jẹ́ lórí lórí wọn náà iná ló pa tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà yá àpè àmọ́kọ wọn lọ́wọ́ ẹ́ kò lè máa jáde lọ́sùn kí akọ́kọ́ ẹni máa jáde kó ní kí máa jáde mbò yóò jáde sí ìmọ̀ jáde kébi wá pa mímọ́ lé ní tó bá ti wíyìn fọ́kọ rẹ̀ báyìí yóò adágẹ́ ó ti mọ̀ pé ó ti kà ó níbi tí ń nù ún kí máa jáde ìmọ̀jáde kí làwọn ajẹ́ kí làwọn mọ̀ jẹ ah, ọ̀rọ̀ tó ọmọ yìí sọ èyí ọ̀rọ̀ ni o yọ ara sílẹ̀ jẹ́ẹ́jẹ́ tó bá sì dé tó bá gbé wá mọ̀jọ̀ jẹ náà ni gbogbo eléyìí nǹkan tí ò dáa ni ẹ̀ẹ́n káwọn ọkùnrin káwọn lè máa ṣiṣẹ́ káwọn má lè béèrè ọkùnrin lé káwọn níbo ló lọ káwọn ní à ah, ó sáwù lọ bí tókótó ni ìjọ kẹta ní òtó dé ó lè wá lọ nísìnyí láwùjọ obìnrin láàmú rí wọn ìyá kìíní ní à ah, òní ní sáadú ni kí ló kún obìnrin pẹ̀lú òní ní sáadú ìyá kìíní kọ́ra ah, onílà alápá ni ẹ̀wù nǹkan báwọn ọ̀nà tọ́kọ rẹ̀ ogún òde rí gbogbo ẹ̀ ní òde àwọn alájàpá obìnrin bí ojú òkú lérí ẹrù bí ọkọ̀ lálá ojú wọn ti dá tó yẹ kọkùnrin yóò máa ṣe òun náà làwọn máa ṣe ọkọ wà wà lé yóò wà lásẹ̀mblì yóò wà níbi lúdò yóò wà níbi tí ó ti máa wo bọ́ọ̀lù tí ti máa sọ̀rọ̀ tí ó kàn wá bẹ̀rù wọn wà ń tiẹ̀ ìyàwó wa máa ṣe wàhálà káàkiri tí wọn jẹ ẹ wo bá ṣe kíni bá ṣe yí gbogbo ẹ̀ padà àwa sọ orí asọ́ dìbì àwa ní ìyàwó gbọ́rọ̀ sí yàn lẹ́nu ọ̀nà wọn ló ti gbà gbọ́rọ̀ sí yàn lẹ́nu so alimuhimu ni pé ibi tá a ti lọ òun náà ni pé obìnrin eh, ṣẹ̀ríà Islam ó ṣe déédéé fóbìnrin níbi ọ̀rọ̀ ogún pínpín torí pé nígbẹ̀yìn gbẹ̀yìn tóbìnrin náà ní ó padà wá pọ̀ jù gan ìtọkùnrin lọ so alistikhab kájọ ní ẹ̀tọ́ lórí nǹkan àpèjúwe náà láti lọ pé gẹ́gẹ́ bí ogún wàlúwàsíyà àti gẹ́gẹ́ bí wàsíyà ẹni tó kà kọ́lẹ̀ ní ti pé láti ah, bá kú àwọn ènìyàn fún ọ ní kaba ẹ̀ fún ọ ní kaba yìí tó lè jẹ́ pé wọn ò sínú àwọn tí ó jogún irú eléyìí náà inú táà tí táàjọ máa lẹ́sọ̀ọ́ ni wàlẹ̀ híbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀bùn kábọ̀yàn tòwúrò àwọn eléyìí inú àwọn ọ̀nà tí ẹ máa ṣe kíni kí ẹ ti máa lẹ́sọ̀ọ́ ni wọ́n ti sáàmà aidan sharikatul amlak eléyìí náà máa ń pè ní sharikatul amlak yàní kájọ ní fi takọ́rù kájọ wá ní kájọ ní kájọ kójọpọ̀ láti máa darí dúkìá kan láti máa ṣe bí dúkìá yẹn bí ó ṣe máa lọ bí ó ṣe máa lòkè bí ó ṣe máa ga yìí òun náà ni wọ́n ń pè ní sharikatul uqud òun náà ni kájọ sí kíni kájọ ta kókó wò pé àjọ máa ṣe òwò pẹ̀lú owó yìí wàhíyà al maqsudatu huna bil bahth eléyìí gangan la gbà lérò kìí ṣe ibi sọ̀rọ̀ ogún yẹn wọn la fẹ́ sọ bí báàbù yìí ibòmí láti sọ̀rọ̀ tógún tàbádébi àyóní ogún fàhàzáni kìsìmánì lè ṣẹ́ríkà tí fi fàhàzà tààrí àwọn méjì tá a sọ ìlú fìyí àwọn náà ní tá a pè ní ṣẹ́ríkà ní ìbámu pẹ̀lú tààrí tí a ti fúnra wa yìí kí wá ní ẹ̀rí nínú ṣẹ̀ríà Islam àdílátùmọ̀ ṣẹ̀rọ̀ ìyá ti ha kí ni ẹ̀rí lórí pé ṣẹ́ríkà yìí ó wà nínú òfin ṣẹ̀ríà Islam òun náà ni pé waja'atil ayatul qur'aniyatul karima àwọn àyà wá láti inú al-Qur'an tí ń tọ́ka fún wa pé nǹkan kan bẹ tán pè ní ṣẹ́ríkà kájọ kóra wa pọ̀ kájọ ní nǹkan kan tòrú rẹ̀ òun náà ní gbólóhùn Allah subhanahu wa ta'ala tó ń sọ̀rọ̀ nípa àwọn tán pè ní al tó sọ fún wa nínú suratu Sad ó ní wa inna kathiran min al-khulata la yabghi ba'duhum ala ọba àlekẹ́ ọlá ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń bá jọ dá nǹkan pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ni wọ́n máa ká tayọ àlà lórí ara wọn wọ́n fẹ́ ṣe jàmbá fúnra wọn táwọn méjì bá ti jọ dá nǹkan pọ̀ nísìnyí wọ́n kálukú ní ọmọ wọ́ ọ̀nà láti kíni láti fi ṣe àbòsí fúnra wọn aya alukur'an ló ṣe léyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sọ́ọ̀tù nìsa aya eleven twelve ọba àlekẹ́ ní nígbà tí ń sọ̀rọ̀ nípa àwọn tí ó jogún ó ní wọ́n jọ kójọ papọ̀ ti ti sólò níbi kíni níbi ìdá kan nínú ìdá mẹ́ta ní ogún ó túmọ̀ pé gbogbo àwọn tá a kà kalẹ̀ lábẹ́ rẹ̀ ń gbogbo náà ni wọ́n jọ ní ẹ̀tọ́ sí wàhíyá mi lálẹ́ òkú dìrì já ìzá eléyìí tá a sọ fúnra wa yìí nínú àwọn títa kókó wò tó lẹ́tọ̀ọ́ ni wàlùmùsílámù bíi hajj a ní bùkátà sí wọn tá à ń sọ yìí wala siyama fil mashru'iyyati fil mashru'ati ad-dakhma allati la yastati'u ash-shakhsu al-qiyama biha bi mufradihi pàápàá jùlọ níbi àwọn ibi kíná púpọ̀ rẹ̀ àwọn kọ́mpìnì àbáwọn òwò ńláńlá tó jẹ́ pé èèyàn kan ò lè dáa a máa tẹ̀lé ń bẹ̀ pé òwò yìí o ipá yẹn kan ò ká a ní bùkátà ti ká sí kíni kájọ dájọ bí àwọn olówó kan tí wọ́n gbé bísíǹsì kalẹ̀ wọ́n kálukú wa ìyó da yìí báyìí ìwọ́ da yìí báyìí àjọ wa máa ṣe bísíǹsì so torí pé a ní bùkátà sí láwùjọ wa kò sí ọrùn fún wa kéèyàn nìkan máa dáa ṣe òun náà ló fà á tí sẹ̀rí àtòfin gbé irú ìdájọ́ ìkalẹ̀ nítorí àsìkò tó ti lọ tó bá ti jẹ́ mẹ́jọ pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala á sọ̀rọ̀ nípa mas'ala ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé òun náà ni ó máa jẹ́ anwa'u sharikatil uqud àwọn oníranra kájọ ṣégini kájọ dáwọ́pọ̀ àbí kájọ pawọ́pọ̀ kájọ fi ṣòwò nínú ṣẹ̀ríà Islam àwọn oníranra mélòó ló wà kí sì wá ní àwọn ìdájọ́ àwọn ìran kọ̀ọ̀kan tòun náà lásọ̀rọ̀ nípa tó bá ti jọ mẹ́jọ àbí Allah subhanahu wa ta'ala wọ́n sàti àlékún wa gbọ́yẹ̀ sílẹ̀ fún wa ìtagbọ́ yìí wọ́n sàti fi kówúlò fún wa kó ṣàǹfààní fún wa láyé kó ṣàǹfààní fún wa tó bá dijọ́ gbìyànjú al-qiyamah innahu waliyyu dhalika wal qadiru alayhi hadha wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. نعم وعليكم السلام Thank you. ìdájọ́. tí wọ́n lè gbowó. ṣé ṣé èèyàn á ọ lówó. ìbéèrè aláwọ̀kọ́ tí wọ́n béèrè ó ní ti pẹ̀lú kí o yáwó lọ sí maka òun dà pé ọwọ́ gbà tí ń sàlàyé yẹn lọ́wọ́ lẹ wọlé òyìn tá a sọ ń bẹ̀ kì í ṣe pé ń pa yíyáwó lọ maka yín tá a sọ nípa ọ̀rọ̀ yẹn òun náà ni pé ẹlòmíì ń bẹ yóò jẹ gbèsè bám táwọn tó jẹ gbèsè yóò sì tún máa lọ maka yóò tún máa ràn yàn lọ maka yóò sì pa gbèsè yẹn ti kò ní san irú ẹni oníṣìí inú kéèyàn inú gbèsè yẹn jẹ àti maka ìwé ló sọ̀rọ̀ yẹn méjì gbèsè sọ̀rọ̀ àyàn fún yàn kéèyàn san ju mọ́kà lọ fún rẹ̀ ní báwọn nítorí pé mọ́kà òkú kan ní òkú ẹ̀sìn islam ní ká hajj àmọ́ májẹ̀mú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní lèmọ̀ ní sàtọ̀ á ilé yìí tẹ̀lé ìlà fẹ́ni tó bá ní agbára láti kí ni láti lọ ni agbára owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ agbára ojú ọ̀nà pé á ah, kí ni ojú ọ̀nà ó dáa kí ni ó gbà lọ ó wà ń bẹ́ẹ̀ fọlá yìí bẹ gómìnir pé gómìnir orí maharam orí ẹni tí ó tẹ̀lé lọ tòyí lè nà bẹ́ẹ̀ nù májẹ̀mú tí ó wà bẹ́ẹ̀ so irú ẹni tí wọ́n á lọ nísìnyí wọ́n á lọ mọ́kà ẹ ó sì jẹ àwọn èèyàn gbèsè kalẹ̀ kò san gbèsè àbí irú ẹni báwọn nísìnyí ń lọ mọ́kà àwọn nǹkan kan bẹ tó jọ́nà yàn lórí ẹ̀ tó yẹ kó ṣe kí ò ṣe ẹ̀dí báwọn irú eléyìí náà là ń sọ pé kò lẹ́tọ̀ọ́ òtá irú eléyìí nísìnyí kọ́dà bí òjọ́ kan rú ẹni ẹ̀ mọ̀ fura pé tí èsì pé nǹkan mi ti fẹ́ wọ̀ nǹkan tó jẹ́ pé ṣẹ̀ríà Islam wọn ò ní fi àjọ wọn ò ní bí ọ lórí ẹ̀ tó bá ti ní kápá tó irú eléyìí ní ìsìn ọwọ́ azekini ọwọ́ asento oníkápá láti ṣe ní gbèsè tó a jẹ́ pé bóyá òun lọ nílọ pé òun wà láàjì nù yá kò dé kọ́mọkọ́ máa fi ṣe fáàrí kọ́mọ pé ọlá láàjì tó òun náà ní sí ọba lọ tó ìbéèrè tí wọ́n béèrè kí wọ́n padà síbẹ̀ òun náà ní pé téèyàn lè wá yáwó kó fi lọ hajj bóyá ó ń kan owó kan tó fẹ́ san eh, tó fẹ́ san fún un ó yẹ̀ pé nígbà tó yóò bá fi dé bóyá àsìkò hajj yẹn yóò ti kọjá tó irú eléyìí ìgbàláyè wà fún yàn lápèjúwe nísìnyí bóyá èèyàn lówó kan bẹ́ẹ̀ nìkan jẹ́ èèyàn lówó kan tó fẹ́ san nígbà kan àbẹ́yẹn ní kíní kan téèyàn ó tà lásìkò kan tó wòlé ó jáde so èèyàn sì fẹ́ lọ hajj lásìkò yẹn owó yóò sì dé so téèyàn bá yáwó eléyìí òun kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ pé pẹ̀lú pé téèyàn ó fi san ó ti wà nǹkan tó ṣù ọ ni ó fi sanwó yẹn so àmọ́ ẹ̀rí ẹ má ní ìkápá pé tọ́lọ́kọ́bọ̀ tí ń jẹ tí mu náà ni ẹ̀ ọ wá kó owó yẹn ọ wá lè ṣe ọ wá fi lọ hajj ìyàwó ń ńlẹ̀ kò sí tí jẹ ọ̀dọ̀ owó iléèwé ọmọ gan ẹ̀ kò san owó iléèwé ọmọ tó tó lọ ah, ẹni pé à ń mọ́kà lọ́wọ́ ni ẹjẹ́ ń dé ṣé wọ́n á fún ni lè ṣe so àfi gbàgbọ́ yẹ hajj dáadáa láwùjọ wa tá a bá gbàgbọ́ yẹ dáadáa ọ̀pọ̀lọpọ̀ yóò kà wéṣì owó kò ìsún ní ládá lọ́dọ̀ ọlọ́run tó bá dijọ́ gbèjà àlùkìyà àmọ́ torípé ẹlòmíì náà ti sọ maka pé àwọn ọ̀rẹ́ mi ti lọ kémi náà lọ ìrún bẹ́ẹ̀lẹ̀ tágbára rẹ̀ kákò múra sí i àwẹ̀ ń bẹ́ẹ̀lẹ̀ tó yẹ kó máa gbà làkà rẹ̀ tó yẹ kó máa yọ yíwò mú múra sí i torípé àwọn rẹ̀ ká ti bọ́ rárá bò ní sèrun rẹ̀ yóò máa rárun láre àmọ́ hajj yìí ti wà lẹ́nu mi ti tó ìrun kọ́ ìrun tọ́lọ́ ń pè ọ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ jojúmọ́ kọ́ tèpé ó gbọ́ tí wọ́n ń kírun ó ní jáde kó lọ kírun jàmá ẹlòmíì labaraba ní kírun láti kékeré tó fi dàgbà bẹ́ẹ̀ ìgbà mi kó káyìlá ìgbà mi kálá sáàdì pé ó sàmọ́ tí wọ́n náà máa ń àmọ́ tó bá wá kọ̀rọ̀ hajj yóò múra irú eléyìí nísìnyí kò ní ìtumọ̀ kankan ó ní gbaládá ń bẹ́ẹ̀ nítorí pé májẹ̀mú tí wọ́n gbé kalẹ̀ fún hajj òun náà ní pé fẹ́ni tó bá ní kápá tó bá wá ní kápá àwọn ọlọ́run níbi ọ kí wá lóde táwa múra pé á ah, àṣàfẹ́ jàmọ́ra wa lórí nǹkan báyẹn tó ẹ ká pàkíyèsí ara wa sí i tábà sì fẹ́ lọ ájì náà ká lọ nítorí pé à ń lè pé òkú kan nínú òkú ẹ̀sìn ni kì í ṣe nítorí kárí ni ẹlòmíràn bá ti lọ ájì báyìí nísìnyí ẹ àjọ tó bá ti dé mọ́kà báyìí jẹ́ ti máa rí fọ́tò ẹ̀ lórí Facebook àti wà ń jídà báyìí àti tọ́yẹ kó bá nìkan ṣe tó lè lè ṣe hajj tó lè tó lè ṣẹ̀sìn ọlọ́run tí èsì kárí ni àá kí ló wà ń bẹ̀ ìdíkẹ́ yóò lọ mọ́ká kò sì ewu ní kárí ni ìwúgbóró àwọn kan báwọn ní tìyí kò lẹ́tọ̀ọ́ nígbà à ń kírun gbogbo gbà ó ti wá kírun sáà àbíkó máa ya mọ́tò rẹ mọ́tò láti aká yìí làtàn báyìí o ṣé wọ́n kó kan ní òkú ẹ̀sìn náà ni tòní àti aká yìí làtàn báyìí o ẹ máa wò mí mọ́tò láti o ẹ́ gbogbo eléyìí ṣé kásá ló wọ bàálù náà ni ó wọ bàálù ó lọ mọ́ká ó ṣe kíní gbogbo eléyìí tí kárí bá ti wọ́ ní máa ba ìjọsìn yóò bá jẹ́ pátápátá tí yóò ti ní sekene tí yóò ní ládàá bẹ́ẹ̀ tó bá jẹ́ ọ̀gbẹ́dẹ àríkìyàmá tó ká fura sí àárín yẹn káàdẹ̀ tún àníyàn wá sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìṣẹ̀ríà pé ṣẹ̀ríà ibi tí wọ́n ti ń dájọ́ ṣẹ̀ríà pé ṣé ó lẹ́tọ̀ọ́ kó jẹ́ pé àwọn tó wá kẹ́jọ́ wá wọn ó ṣẹ̀ṣẹ̀ san owó kan kẹ́ tó bá wọn ti dájọ́ kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà Islam ẹ̀sìn báwọn ni kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá fi di adájọ́ nínú ṣẹ̀ríà Islam yóò jẹ́ pé ìjọba náà ni ó máa ṣe kíni òun ni ó máa sanwó fún owó iṣẹ́ rẹ̀ tí ń ṣe ó gbà síbẹ̀ so kódà ẹni tó jẹ́ adájọ́ ṣẹ̀ríà Islam nínú òfin Islam kò gbọ́dọ̀ máa ń gba ẹ̀bùn nínú àwọn adájọ́ wọn kẹ́nìkan wá dé nìkan máa bùn ní nǹkan fún ẹgbẹ́ ẹ̀bùn àbíkọ́sẹ̀ pé kẹ́nìkan wá lóun ṣe nǹkan ó wá ìbáyìí wáyá ọ̀rẹ́ adájọ́ kama wá rí wọn láwọn òde káàkiri ṣe gíríbà wọn àbí kama wá rí wọn papọ̀ láwùjọ báyìí àwọn adájọ́ ìgbàláyè wà bẹ́ẹ̀ fún wa nítorí pé tí wọ́n gbé lọ́wọ́ nǹkan tó lágbára ni ẹni tó wá lónìí nìsín tó lọ́dún dé tó ní òun wá fún adájọ́ ẹ lọ fún wọn ní màálù ẹ fún wọn lágbo mẹ́ta ẹ ti bá wọn nísìn ó tún yá nísìn tó ní ah, ẹ̀lọ́ bá gbé bá gíláì sí kíní fún ọ nígbà tí ó di ọ̀sẹ̀ tó tẹ̀lé ó bá rí kóun náà ló káwọ́ pẹ̀yìn wájú rẹ̀ ipe ó lẹ́jọ́ sẹ̀rẹ̀ pé àwọn Yorùbá máa sọ pé bí ẹnu bá jẹ kí ló ṣẹlẹ̀ wọ́n ní ojú ó tíì wọ́n ní mo wò pé ah ọ̀rẹ́ wa adúlù náà ó dídì ń ṣe pẹ̀lú mi ibẹ̀ òní ṣètánì ò ti máa bọ̀ ọ̀fà ṣètánì máa bọ̀ ọ̀fà nípa yà wá ọ̀nà ọ̀nà wo ló wàá gbà ó máa wọ ọ̀rẹ́ rẹ báyìí náà ni ẹ yóò máa wá wọ́ náà sí àti wọ̀rọ̀kọ̀ sàdá gbogbo eléyìí ní sìn wàhálà ti máa dá lẹ́nu ló fà á sí pé ìjọba ló yẹ kó máa ṣètò ìdádájọ́ ní bùkátà sí ilé tí wọ́n gbé owó tí wọ́n máa jẹ níwọ̀nba kìí ṣe ìnápa gan ìnápa ìdí jẹ ìdí wọ́n mu lò níbàámu ẹ̀sìn báwọn ní tí ó gbọ́ bùkátà àwọn àdùkátà wọn kí ìjọba ọmọ ṣe wọn tí wọn fi ní ní bùkátà sí pé wọ́n wọ ọwọ́ ẹnìkan ẹ̀ àwọn náà sì ní wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n ìsárájọ́ náà ó gbọ́dọ̀ ní discipline wọ́n jẹ́ tó lójú kòkòrò fúnra rẹ̀ aslan ẹlòmíì gan wọ́n fún ní tó ní bùkátà tó sì tó àmójú kòkòrò ń bẹ lára ẹlòmíì ẹ́ tó eléyìí náà yóò wà ní àwọn tí wọ́n wò ká yàn ládájọ́ yóò jẹ́ tó ṣe kíni ẹni tó ní ipa tó ní ẹni tó lè kó tó ní àfa tó kóra rẹ̀ ń janu tó ní bẹ́ẹ̀ wọ́lọ́run tí yóò lójú kòkòrò gbogbo yìí ò gbọdọ̀ wá mẹ́rin kọ́lá tó bá gbẹ́jọ́ ọmọ rẹ̀ wá ètò ìwà níbi yóò ṣe ìdájọ́ rẹ̀ bó bá ṣe rí bó bá ṣe kórìí ni èyí bá anábì náà ṣe sọnù anábì tó wáyé pé Fatima ọmọ Muhammad tó bá jalè làkọ̀tọ́ àtúnyàdà ha anábì lówó gé ọwọ́ rẹ̀ ni ọmọ anábì sínú anábì ti fẹ́ràn Fatima débi tí èèyàn fẹ́ràn yàn dé anabi fẹ́ràn rẹ̀ ó ju anabi níbi ìrìn sallallahu alayhi wa sallam tó bá débi tá anabi bá wà báyìí anabi ó pàdé rẹ̀ ní anabi wa ní marhaban biblati anabi ó wà yóò ṣe kí ni yóò dì mọ́ Fatima anabi wa ní kó jókòó láyé òun títà ànábì wá fẹ́ràn rẹ̀ dé ànábì ní tí Fátímà bá jalè wọ́n ti jẹ́wọ́ rẹ̀ kí á lókùn má so ọ̀pọ̀lọpọ̀ láwùjọ lónìí ìjọ dànkarú nù ká má fẹ́ ìdájọ́ kọ́ra inú ilé gan lásán báyìí ká sì dájọ́ láàrin àwọn ọmọ kéékèèké ẹlòmíì ó sì mọ̀ fọ́mọ ẹ̀ ló jẹ̀bi wàláhì yóò sì mọ̀ nínú ilé kí èsì pé èèyàn sì bọ́ síta ó mọ̀ fọ́mọ ẹ̀ ló ti yà máfa yóò wá ní tó wáyé fọ́mọ yóò wá ah, ó ti tó ẹ mọ́jà mọ́ ẹ máa ló ti sánà nù ẹ̀sìn ó ti mọ̀ fọ́mọ òun àwọn tó bá yẹ kó ọmọ ọlọ́mọ ní yóò wá mú pé ah, ìkànnì ọ́ yóò wá mú yóò lọ́wọ́ ṣèdájọ́ lórí ẹ̀ irú eléyìí ìdájọ́ òdìgbà tá a bá dé kóòtù àbí tó bá yẹ ní ṣẹ̀ríà kóòtù ká tó di adájọ́ ṣẹ̀ríà òun kálukú wa á mọ̀ ṣèdájọ́ kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo ayẹyẹ la ní àárín kankan tí ó máa wà lábẹ́ wa tá a ṣe dájọ́ lórí gbogbo wa wọ́n ti máa bí wa tó bá dé ọ̀gbẹ́dẹ̀ àríkìyà àmọ́ tó fáyìlà kúlùtùm fa'adilu tàbá fẹ́ sọ̀rọ̀ ká ṣe dédé níbi ọ̀rọ̀ sísọ tàbá fẹ́ ṣèdájọ́ wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu ẹ má jẹ́ kí ìbínú àbí kórìíra tẹ bá ní sẹ́nì kankan ẹ má jẹ́ ó gbà yín débi pé ẹ̀ ní máa ṣe dédé nípa ẹnìyẹn ìtẹ́ bá mọ̀ nípa rẹ̀ ní ẹ̀sọ́ ah, nítorí ah, mo kórìíra rẹ̀ lóòótọ́ o ìlà àti ẹ̀ńjà lóòótọ́ o àmọ́ ní tí mo rí lágbájá ló kọ́kọ́ sọ́jà rẹ̀ bó ṣe kí ṣe kó nínú ìdájọ́ ẹ̀sìn nu àmẹ́lòmí nígbà tá a ti ń jà gbogbo tó bá ṣẹlẹ̀ kọ́dà tí ó tẹ́ wòrò So, tó eléyìí kò sínú dájọ́ ẹ̀dá islam àbòsí ni allah ta'ala alam ọmọ ìtẹ́ bẹ́ẹ̀ láti jọ yìí náà ó kò kí ni Hmm. lákàyè wà ń béèrè náà so ìbéèrè alákọ̀ọ́kọ́ ó láwọn tó máa ń kó ọjà lọ sí Saudi tó máa ń lọ lè tà ẹ̀sẹ̀ bá rí so ọjà pé bìrìsì àwọn ọjà kan bẹ tó jẹ́ pé ìjọba ìlú wọn láwọn ò gbà kí wọn máa kó wọnú ìlú àwọn ẹ ní kí wọn máa kó obì kó máa kó obì lọ Saudi so àwọn Saudi ò gbà wọn lè má kó ẹ wọn máa so bí kéèyàn kó obì wọlé yá èèyàn fẹ́ ṣe kíni èèyàn fẹ́ ta obì yìí ó ti bá wọn yìí tó ìjọba Saudi ó gbà bọ̀ tó bá jẹ́ pé nǹkan míì tó jẹ́ pé nǹkan tí ìgbàláyé wà tí èsì ẹrù òfin nǹkan míì wà ó lè má jẹ́ haram ní nǹkan tá a rí báyìí bọ̀ kíjọba àwọn sọ pé lápèjúwe nísìnyí ìjọba Nàìjíríà ṣe lófin ó ní ká má kó ráìsì wọlé ẹ ti bá wọn nísìnyí ṣé ká jẹ ráìsì haram ni gbọ́ngbà tó ti dé lófin náà ti sọ́ di kíní fún yàn tó kíjọba kan náà wá ní ẹ má fún nǹkan báyìí wọlé kò lẹ́tọ̀ fún yàn tó bá wá jẹ́ pé nǹkan tó lẹ́tọ̀ọ́ ni tí wọ́n gbà téèyàn bá lọ lè ṣe hajj kò sí tó burú bẹ́ẹ̀ téèyàn bá kó nǹkan yẹn lọ́wọ́ lẹ́yìn ìgbà téèyàn bá ṣe kíni téèyàn ṣe téèyàn fẹ́ ṣe tán nítọ́lọ́run kí ó ṣe kíni kéèyàn ó tà kéèyàn ó rà kò sí tó burú bẹ́ẹ̀ níbi hajj lẹ́yìn ìgbà téèyàn bá ṣe kíni tẹ́ ṣe hajj tẹ́ ṣe tọ́lọ́run ẹ wá ṣe kíni ẹ lẹ́ kò sí láì fi níbi pé ah, mo fẹ́ ra nǹkan báyìí mo fẹ́ ta nǹkan báyìí kẹ́ sòwò ń bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ kéèyàn má jẹ́ kó jẹ́ pé òwò yẹn ni ó ṣe kíni òun ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé wọ́n ní obìnrin tí ọba bàbá rẹ̀ kú àbẹ́yàn kan kú fún òun nìkan wá lóbìnrin sábí àwọn yòókù ọkùnrin wọn fẹ́ jogún pé tóbìnrin wá lọ ó ti wá lọ́kọ àbí ipe ṣé ṣẹ̀dá ìsìláàmù ní kí wọ́n kó ogún rẹ̀ fọ́kọ rẹ̀ so irú obìnrin báwọn òun náà ló ní ni wọ́n kó fún kí wọ́n bá mójútó àyàfi tó bá jẹ́ pé obìnrin bá pọ̀lù sínú àwọn nǹkan tá a dákọ bóyá obìnrin tí ògùn alápèjúwe níṣe ẹ́ bẹ́yà dìtì ní ní ó sì wà nílé ọkọ ọkọ ẹ̀ náà ni ó máa jẹ́ n'i yóò máa jẹ́ òun náà lẹ́yà ń dùgbà rẹ̀ fún pé owó ìyàwó rẹ̀ ní ẹ̀jẹ̀ bá nìsín àbíkó jẹ́ kóbìnrin onísìn bẹ́yà ó wá ya wèrè ó sì wà lákàtọ̀ ọkọ rẹ̀ náà ọkọ rẹ̀ náà ní ń tọ́jú rẹ̀ òun náà mójútó rẹ̀ àwọn tó wáyé tó gbọ́n tó ní làákàyè tó lè dá dúkìá rẹ̀ darí fúnra rẹ̀ òun náà nǹkan rẹ̀ fún tábàwá kó fún òun ló mọ bí Na salam náà bẹ́ẹ̀ tí wọ́n béèrè wọn náà ni pé àwọn obìnrin tí àwọn obìnrin tí wọ́n yìí ní maharam tí wọ́n ti pè ní fún wa pé àwọn bíi bàbá bíi ọkọ bíi ẹ̀gbọ́n rẹ̀ bíi àbúrò rẹ̀ kò wá lẹ́ni tí ó tẹ̀lé lọ hajj ó sì fẹ́ lọ hajj by all means òṣìṣẹ́ ẹni onísìn wọ́n wá dé ibi tí wọ́n ti ṣe kíní kan wọ́n wá yan mahram fún wa ẹ wọ́n yan nìkan wọ́n wá bí àwọn papọ̀ pé ìṣèlú eléyìí nǹkan tí ò dáa ni aburú ni aburú sì máa ń tẹ̀lé ń bẹ́ẹ̀ òun náà ni àlùmọ̀ làwọn ti alára fa ara wọn airport náà lẹ́rìí tí wọ́n ti máa ń fa ara wọn lọ́wọ́ ẹ̀yìn sábà ti ń pín wọn kọ̀ báyìí dé ó yá ó yá ìjà lọ ibùdó lẹ́wà ó bàbá ti ń kó òrí àwọn rí òun mọ́ra rí wọ́n wà jọlọ hajj yóò bẹ́ẹ̀ lómi débi pé wọ́n mọ̀ dáná fúnra wọn wọ́n ìgbà tó ń ṣe kíni wọ́n ti fi àwọn papọ̀ mọ́ra wọn tó irú eléyìí tá a so wọ́n papọ̀ wọn ní ìsìn báyìí ewu nu sábàdarí hajj kan wàhálà ni pàápàá jù lásìkò tá a wà yìí nìsín àsìkò nọ́mbà tó kálukú ní nọ́mbà nìsín ọdìgbò nọ́mbà ara wọn ọdìgbò mọ̀ kọ́ọ̀lù ara wọn irú eléyìí nìsín gbogbo oníṣẹ̀rí àfẹ́ dènà fún wa náà nù tó fi ní kó mìíràn mọ̀ dá travel so travel ájì náà ń bẹ lára rẹ̀ obìnrin tí ò bá ní mahram tí ò lẹ́ni tí ó tẹ̀lé lọ tó wá jókòó ńlé tí ò lọ bì kankan ẹ̀dínwá tí ò lọ hajj tó wá jẹ́ pé reason tí ò fi lọ hajj òun náà ni pé kò ní mahram kò lẹ́sẹ̀ kankan kọ́dà kó lówó láti lọ tòtẹ́yìn bá wá lọ bẹ́ẹ̀ nísìnyí irú obìnrin òun lẹ́sẹ̀ yóò lẹ́tẹ̀ lọ́jọ́ báwọn níbi so hajj rẹ̀ yóò ní hajj àmọ́ yóò lẹ́tẹ̀ níbi tó tẹ̀wọ̀n jù ní ọ̀rọ̀ àwọn onímọ̀ lọ́jọ́ báwọn níbi yóò lẹ́ yóò ní hajj àmọ́ ẹ̀sìn ó wà lọ́rùn rẹ̀ látara pé ibi tó ṣe yẹn ó tábù láì pé ó ní mahram náà ó tún sọ kí nìkan lé náà pé tí kárí mi bá wọnú sẹ́yìn ṣé inú ẹnu sẹ́wọ̀n nìkan ni ó bàjẹ́ ni àbí gbogbo sẹ́mi sẹ́yìn bá ti ṣe so inú hadith anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ni man amila amalan ashraka fihi ma'i ghairi taraktuhu wa shirka anabi lẹ́ni tó bá jẹ́ kan tó wá pamí pọ̀ papọ̀ mẹ́lòmíì ó ní Allah subhanahu wa ta'ala lẹ́ni tó bá jẹ́ kan tó wá ṣe ń torí ẹlòmíì tó tún ṣe ń torí tèmi ó ṣe ń torí káwọn yóò ó yìí tún fẹ́ gbalada lẹ́gbẹ̀ẹ́ kan Allah subhanahu wa ta'ala taraktuhu wa hu ń pàtì àtòun àtẹnudọ́jọ́ pamí pọ̀ ń pé ìní bùkátà sí so hadithi yìí àtàwọn hadithi mi in tó ń tọ́ka fún wa ni pé iṣẹ́ tí èèyàn bá ṣe kárí yìí bẹ́ẹ̀ iṣẹ́ òun ni ó bàjẹ́ iṣẹ́ tí èèyàn bá ṣe kárí yìí bẹ́ẹ̀ kò ní bàjẹ́ so àtìgbọ́ ni ẹ ti bá wọn níbi àtìgbọ́ kéwú ni àsìgbọ́ ẹ̀sìn ní kéèyàn sọ pé kéèyàn bá ti ṣe kárí níbi iṣẹ́ kan gbogbo iṣẹ́ yòókù téèyàn ti ṣe tó ti ṣe bọ̀ láti jọ́ iná yóò wá ṣe kí ni yóò wá ba gbogbo ẹ̀jẹ́ gẹ́gẹ́ bí àwọn tó máa ń sọ pé àdìsá anábì tó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd anábì lẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí ò bá sáṣẹ wa lórí ẹ̀ ṣe á dà padà iṣẹ́ yẹn gangan Allah subhanahu wa ta'ala nígbà lọ́wọ́ ẹ̀ sọ̀hún yóò ṣe kí ni yóò ìtúnlẹ́sẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ kèé ṣe túmọ̀ rẹ̀ ni pé àti gbogbo sẹ́yìn tó ti ṣe tẹ́lẹ̀ náà gbogbo sẹ́yìn yẹn ti bàjẹ́ òun ara o àti gbọ́rọ̀ ni kọ́lá kò bá làákà ìlú náà ẹ̀jẹ̀ bá nìjẹ́ lẹ́yìn pé kí ni lẹ́yìn pé ànábì ò sọ bẹ́ẹ̀ tí ànábì wí òjọba òun tó ká sí kí ni Thank you. jòkó. sẹ́rẹ̀ aláwọ̀kọ́ tẹ béèrè bẹ́ẹ̀ kí n dáhùn ẹ̀fẹ́ ó wà nù ìtàpadà sọ̀rọ̀ nípa tó bá di ìjọ́mẹ́jọ ó wà nù ìdájọ́ ó wà nù ìran ṣẹ̀ríkà kò sí tó ẹni bí kéèyàn gba ọjà lọ́dọ̀ èèyàn kan kéèyàn wá sí kíni kéèyàn wá lọ tún ta kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ yá òun náà ni wọ́n ń pè ní ṣẹ́ríkàtul wujūh ṣẹ́ríkàtul wujūh kéèyàn ó lọ láti láti lọ fi kéèyàn lọ lè ó wá lọ lè kó ọjà ń ó wà lọ lè ó máa tà tó bá wá tà ó wà máa sanwó fún ẹni yẹn èló ni èló ló ta ọjà yìí fún mi ẹ ó ti kó fún ọ ó ti tà fún ọ ó wà kó lọ tó bá ní pé ọ wá tà ó wà sí kíni ó wà polówó rẹ̀ tó bá gbé fún ọ ní tẹ́tẹ́ náírà wọ́n bá rí ta twenty naira wọ́n bá rí ta fifteen naira wọ́n bá rí jẹ́ pé bá ten naira àwọn náà lórí ta ó sà dá ten naira rẹ̀ náà padà fún nígbà tí ìjọ sọ eléyìí tó ìgbà tí ìdájọ́ sẹ̀rí àwí torí pé ìbéèrè lẹ́ẹ̀kejì pé tó wáyé pòǹgẹ́ ló lówó ara rẹ̀ ó ti wá rò pé tó bá ti tà ní five naira fifteen naira ó ti rí pé òun ó wá ara rẹ̀ lómi ó wá tà fún ẹni ẹ̀ ó wá pé ninety naira ẹni ẹ̀ ṣe kíni ó ṣe kò sí tó burú bẹ́ẹ̀ ní ìdájọ́ sẹ̀ríà islam májẹ̀mú sẹ̀ríà islam gbé kalẹ̀ fowó ṣíṣe òun náà ni pé kéèyàn ó jọ ọmọ téèyàn fẹ́ tà ẹni yìí rí nǹkan yìí tó fẹ́ rà ó sì tẹ̀ lọ́rùn ìwọ fẹ́ tà ìwọ wá gbé kalẹ̀ pé ah hundred naira mo fẹ́ tà ah ẹni yìí ní jẹ́nsán ninety naira ah kò gba ninety naira o ẹ̀sìn báwọn níbi ah ó dà jẹ́nsán ninety five naira ah kò gbà báwọn èyí ò gbọ́dọ̀ parọ́ dé ah, jẹ́nsán ninety naira ah ẹ̀ bá five naira sí kémi ní o jẹ́ five naira ń bẹ́ẹ̀ ninety naira irọ́ nísìnyí pa so eléyìí ẹ̀hẹ́n eléyìí ń burú jáì ẹ̀dìbà nítorí pé ànábì sallallahu alaihi wasallam gan ó tún ṣépèlé irú àwọn báwọn àwọn tó jẹ́ pé àwọn tó jẹ́ pé alladhi yabi'u sil'atahu bil-halifi al-kadhib àwọn tó máa ń ta ọjà wọn pẹ̀lú burarọ́ ṣé wallahi àwọn náà yọ àlọ́ báwọn látọjà ẹ̀dìbà so irú eléyìí oníṣìí kò ní ìdásẹ̀ mọ́ búra níbi ọjà a èló ni o fẹ́ ta ètò ìfẹ́ ra ni kò gbà tọ̀ wọ́n náà sùn síwájú wọ́n ra bomi tẹ́ bá sì jọ bargain tí o bá padà gba nineteen naira kò sí problem ẹlòmíì lè má gba ẹlẹ bargain kò ní kò ní kò gba nineteen naira kó wọn máa lọ kẹlòmíì ó sì dé kó padà wá ronú pé jẹ́ ń ta ní eighteen naira jẹ́ ń ta ní sixteen naira kọ́lá yìí máa báyà débi pé mo fẹ́ ta ní etí mo rà gan mo fẹ́ ta mo sàdéjọ́ mo fẹ́ ta nǹkan kásà mọ́ tara wa ń bẹ̀ káàtì mọ́ fi nǹkan pamọ́ fúnra wa ẹ̀dẹ̀ bá rẹ̀ òun náà ní ṣẹ̀dá ìsìlámù tó fẹ́ sọ wa kó níbẹ̀ ibi òun àwọn pé dèdè báyìí ní èrè téyìn ó jẹ ẹ̀rí ògbé kalẹ̀ pé a ah, iye èrè tó nọ́mà téyìn ó jẹ ni ẹ sáà mọ́ sábòjì fúnra yín ẹ mọ́ ṣe tẹ́yìn wa rò pé a ah, àsábòjì ló ṣe fún mi níbi ọ̀rọ̀ yìí káàtì gbogbo ẹ̀ hàn síra wa káwọn fi nǹkan pamọ́ Allahu ta'ala a'lam fúnra kò ti parí báwọn. سبحانك òun ní ìsìlẹ́mì pẹ̀lú tó